Thank you. tí a fún àwọn ẹ̀rọ ayé nínú àwọn Táwa fẹ́ wo àlàyé ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀yà pé kí ló ló lè lábàtò lè lélẹ́yìn o. Òun ni kéèyàn mú dúkìá tó lápọ̀nlé dúkìá tó lápọ̀nlé. Ẹ̀yà máa bẹ̀rẹ̀ bá kí níyàn lọ. Ọ̀rọ̀ àlè rẹ ni jọ́ wá lọ. Ìgboro àwọn ọdún ilé àti kápò ní ọ̀fẹ́ nìkan wọ́n jọ́lá kan létí. kéèyàn mú dúkìá yìí tó ṣe pé a máa ń sàpọ́nlé ẹ̀ tó sì yẹ tẹ̀lé ẹ lẹ́yìn. ẹni tó wá mú dúkìá yẹn ọmọ nínú ẹnu dé bísílẹ̀. ó mú nǹkan yẹn nínú àbámọ́. àpamọ́ tó jẹ́ àpamọ́ tó ńlá pẹ̀rẹ̀ pé a máa ń tọ́jú ìjà pamọ́ síbí bílá ṣùgbà àti láhùn bí kò dẹ̀ gbọ́dọ̀ ní ṣùgbà nínú ásàlà yìí kí ni jẹ́ ṣùgbà ọ̀ tí mo bẹ́ nìyẹn lọ mú nǹkan bẹ́ẹ̀ ìdúró rẹ̀ ní ìpinnu ẹ̀ àwọn nǹkan tí jẹ́ ṣùgbà nìyẹn ọdún agbára ìyá ló ń àwọn oníkọ̀rọ̀. ẹ̀rì wa lọ bẹ́ẹ̀ tẹ̀lé tí wọ́n bá rí wá fún yẹn nínú ìjìyà dání ń bẹ lórí ẹ̀yẹ á rí ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀hún ẹ̀rọ bẹ́yìí náà kí wọ́n pèlè bẹ́yìí náà àrídájú àlàyé àlàyé yẹn nínú àwọn ẹni méjì máa jẹ́ ní dọ́gba wọ́n á fi jẹ́ múlẹ̀ fún ẹni ẹ̀ jáde àbí kó lè gàngán ẹ̀ tẹ̀sí jẹ́ múlẹ̀ fún òun jáde. tẹ́sà bá ń sọ̀rọ̀ nípa olè jíjà ó ní àwọn ìlú mẹ́rin wọ́n ti bá wọ inú kíra wọ́n ti mọ̀ yàtọ̀ ọ̀pọ̀ ṣe. orígun àkọ́kọ́ olè gàngán alára á rí olè. orígun kejì tani wọ́n sì ń kẹrẹ wọ́n ń tẹ̀lé àlùmọ̀tòrò orí orí mu kẹta àwọn ni àlùmọ̀tòrò ìmọ̀tòrò wọn bá yí ẹni orí mu kẹrin tọ̀rí kọ́tù ní àkàm ọ̀nà owó lẹ́ni ẹgbà mú. Ẹ̀rẹ́ rí gbọ́dọ̀ kú. Kẹwàá rí kíní kejì kẹta kẹrin sáwìn ẹ̀ ọlọ́run á jẹ ẹni láwọn ọmọ kó lélẹ̀ yẹn ó ń gbọ́dọ̀ orúkọ ń gbọ́dọ̀ jẹ́ mùkálà àti làlájà ìtọmọdé lẹ́pẹ̀ lólé tọ́wọ́ lè má ní ìtumọ̀ sí ó là ń gbọ́ ohun gẹ́gẹ́ orí òfin sí ìgbẹ́ fọmọ àbíjẹ́rí ó làbẹ̀ bá ń bẹ̀gẹ́ ó lè má sára lọ́sùn ní ìtumọ̀ sí lẹ́yìn náà ni pé yọ ọ́fìnú fẹ́ dọ̀ àtẹ̀síà yọ́dẹ̀ gbèrú rẹ̀ èdè kẹ́míkà lọ́wọ́ ajẹ́ nípa lẹ́yìn náà nígbà ànílé sóbà wọn ń lọ sóbà ìrújú kí ni ìrújú yẹn adéjọba yẹ kákàlà yẹ rẹ̀ nínú ìrújú òun ni kéèyàn jí nínú gàgà tó yẹ kéèyàn náà lẹ́tọ̀ọ́ náà ọláwọ àwọn ọ̀rẹ́ oníṣìírí nínú àwọn ọ̀rẹ́ tó ń òun ni kò ń bí jí nínú owó ọmọ ẹ̀ ẹ̀dá kò tó bí ọ̀lẹ́tọ̀ tó wọ̀ àwọn àti wọn gbé bàbá yẹn gbọ́ wá bẹ́ẹ̀ náà ni kọ́mọ dín ní owó bàbá ẹ̀ ẹ̀dá kò kọ́mọ ọ̀lẹ́tọ̀ ní owó bàbá ẹ̀ káwá ni ọmọ yàwó ní ma gbọ́wọ́ ìwọ kájí bí kí fámìlì jí owó ara wọn bí fámìlì lè mú lókè ara wọn bí kọ́mọ àti àwọn jara wọn lólè tàláwà di owó rẹ̀ inú ìyàwó àtọmọ láti ẹ̀lú ìyàwó ẹnu àwọn olùmọ̀ọ́fẹ́ lórí pé tó bá jọkọ ló sí owó ìyàwó ẹ̀kọ́ tọ́ra àti ẹ̀gbọ́ pé àwọn obìnrin lè ja ọ̀pọ̀ wọn lólè pẹ̀lú àléébì in ìlú ọ̀gbà tọ́lọ fẹ́jọ́ ọkọ rẹ̀ àbòsùnjẹ́ àbòsùn pé àwọn àwọn lókùlókù ọ̀rọ̀ nínú onímù onílókè àtọ́mọ àtọ́hùn àbí wọn tó ń bá dẹ̀ lẹ́yìn ẹ̀ ló lóun àtọmọkùnrin fún ìjọ ọlọ́dún ọ̀sán pé kóbi ní mọ rí ní mọ yẹ kí kí ọba ní ìkiri màrún mo nu dúkìá ẹ èyí tí ó tó wà àtọmọ ẹ lọ́nà tó dà òun làwọn olùmọ́ fi yára wọn nímọ̀ yìí pé agbọ̀dì àwòkọ́dé sí owó ọkọ̀ ẹ̀ tí ó fi rẹ̀ pé kò fóun ewu ń tọ́kọ́ tágbọ́wọ́ ọkọ̀ bọ́ọ̀lẹ̀ àbàdígbé bọ́ọ̀lẹ̀ èyí jẹ́ ìyàpẹ̀nu tí wá lọ́dọ̀ àwọn olùmọ̀ nínú èyí tó nírú tí mú òun ni ó lé akẹgbẹ́ tí wọ́n jọ ní kọ́mpìnì àjọdá lè fẹ́ gàrí lẹ̀ eléyìí wá lọ wá lọ di owó mú lọ̀rọ̀ àtijọ́ ní náà irú ọ̀ká gbọ́wọ́ mi léyìn ó ní òṣèlú bẹ́ẹ̀ ni kéèyàn jí owó nù bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí náà wọ́n láwọn òkú mùsùlùmí náà lọ́lọ́ jí dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti yà ní ọrọ̀ bá kó tó ní kúkúrú ní lákòókú fi kú òun bá lọ jí mú mẹ́ ìṣòro náà dẹ̀ bẹ́ẹ̀ náà nìkan rú owó ọ̀gá ẹ̀ àbẹ́ẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ ẹni tó ọ ní gbèsè ọwá lọ jí ẹnìkan jẹ ọ gbèsè ìwọ lọ́jẹ́ ń gbèsè ọwá lọ mú nínú owó mí gbèsè wọ́n lọ jẹ mí gbèsè ọwọ́ atọ́jú owó nìkan máa gbówó ẹ̀. ṣé ọ̀pọ̀ yẹ kí n gbówó lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ pé tó bá padà ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ pé nígbà tí òkú mi lówó mi mo fi mu. a lè torí ẹ̀ sọ wọn àwọn súbà yẹn ni ẹ nínú súbà wọn ni súbà tó lè tẹ̀ra àsàárẹ̀ kára ní olè. ó lè yẹ ká mọ́ ọ́n ká ẹ̀sìn mi jẹ́jẹ́ àrẹ ẹ̀sìn mi pa ní. a torí ẹ̀ sọ wọn súbà bíi

àmú ń tọ̀hún báyìí. yóò sì já sí pẹ́ńtọ́ pé yóò tọ́ làbùbí máa lè tẹ́ pé ń wà nǹkan yẹn. nígbà tí èèyàn mọ̀ bí nǹkan nù tẹ́lẹ̀ gbowó ẹ tó jì nǹkan rẹ̀ ẹ dákun alára aláàrọ̀ ẹ ló kó sùn ọkọ ẹ̀sùn ó ìwò kí lọ́kàn yín pẹ̀lú jẹ. ó sì gbọ́dọ̀ já sí pẹ́ nìyẹn ìyẹn ni dájú nǹkan rẹ̀ yẹn ó ní ọwọ́ tó lálàáfíà lórí wọn bá jiyàn ìtumọ̀ rẹ̀ ní pé ó ní kápá lórí ẹ̀ ó sì gbọ́dọ̀ já sí pé wọn bá jí ẹni tá a jí nǹkan lọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ màásùmọ̀ dáàmù kìí sẹ́ni tí wọ́n lọ pé tọwọ́ yín bá ti bẹ̀rẹ̀ pa á wá ẹni wọ́n yá lọ pa wọ́n á jí nǹkan rẹ̀ kìí sèyàn àpọ́lé òun kẹ́ ẹ̀ṣẹ́ alára wọn ní apá wọ́n á jí nǹkan rẹ̀ kí ẹni ní dúkìá gan wọ́n ní kọ́ máa sì láyé mọ́ yìí májẹ̀mú tó ń bẹ níbi dúkìá tá a jí gan dúkìá tá a bá fẹ́ sí ọgbọ́dọ̀ jẹ́ mọ́ láwọn kàtọ̀ pé mà mo dàbí ṣe dúkìá owó tó yẹ pé ìní ní nǹkan yẹn ìpín dúkìá tí mo ní lọ́wọ́ lélẹ́yìí ó sì gbọ́dọ̀ jẹ́ mọ́ dáàrọ̀ ọmọ ìṣẹ́rẹ̀ àná ni wọ́n tá fọ́n lẹ́nu ìṣẹ́rẹ̀ àná tẹ́mọ̀ pé ògógóró wọ́n kọlé kèése mú ìṣẹ̀rí àbẹ́ sí gẹ̀ẹ́sù ṣùgbọ́n ìṣẹ̀rí àìjáwà kọlé mí wọn lè gbọ́wọ́ ẹni ọba jí ọba ìjọ ìjọ ọkọ̀ sí ìpìlì náà ẹlẹ́gbẹ̀rún ọjà jẹ́ lẹ́dẹ̀ wọn bá máa tẹ lẹ́dẹ̀ yẹn ní sílẹ̀ ọ̀rẹ́ wọn gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ àbọ̀sí àbókù ẹ̀rìn àbẹ́ni tọ́lọ̀ jílù pé ìlú àtàwọn instrumenti táwọn olórí máa ń lò yẹn ọlọ jí gbogbo kìíní nìgbò gbogbo àwọn fèrè aago tí wọ́n máa ń lò tí wọ́n máa jó ẹ̀rọ ìtọ́ máa ń lò ń tọ́sí yẹn ọlọ́gbé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àgọ́dọ̀ gbọ́wọ́ ẹ̀ ọba àwọn mílíọ̀nù bẹ́ẹ̀ àwọn síra kú bí àwọn síra dàlá ìlú kàyà àti ìyàgúlí àwọn síra kìí síra jagunjagun ẹnìkẹ́ wá lọ sí òṣìṣẹ́ kan láti àbẹ́ńtọ́ lọ sí àgbélé ní ṣọ́ọ̀ṣì bóyá ló kó bóyá wọ́n ti fèé àbẹ́ńtọ́ lọ sí èrè òkè ní ọmọ àlọ́ fi kiri sowó kàtẹ́ lówó àwọn eléyìí ọ̀dà owó kówó ní nẹ́sùn wá sí owó kówó lówó èrè àgbọ̀dọ̀ fi ọwọ́ ẹ̀yìn àtẹ́ni tó jí ìyàn tọ́jọ́ ọmọlúwàbí.

dídínẹ́rù kẹ kódà sí dínẹ́rù kẹ báyìí sí ọwọ́ eighty thousand láwa rẹ̀ sí ọwọ́ twenty thousand owó aláwa ń kalẹ̀ ọ̀fẹ́ ìṣẹ́ni tí wọ́n nígbà tó twenty thousand lábẹ́ ọdún ọ̀gọ́rọ̀ ọmọ láti tó ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ ọmọ láti lẹ́yìn kan bá jí ilé àlè lọ́wọ́ lọ ìdí àmì ìwọ̀n wà lọ́dọ́ jẹ́ lórí. nǹkan tí bá máa ń tètè ń bàjẹ́ wọ́n bá ti lọ́jọ́ ẹ̀fà mọ́kọ̀ bá jésù ẹni ọba ìgbé yóò fi yà bẹ́ẹ̀ ni wọ́n ẹni òjì tọ́lá àwọn yẹn máa ń tà ní ẹ̀fà àwọn yẹn ń sì kájẹ lọ ọ̀rọ̀ àwọn olùkọ́ wà lórí ìtàlẹ̀ máta fún dáàbò àbá àdìbà ẹ̀fà àwọn dáàbò mi lọ́wọ́ ti dá tó lè fi sì sáyìn gbogbo ara rẹ̀ ẹ̀rí àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn náà ní pé mo ta fẹ́ sí ẹ lọ́dọ̀ wọ́n ti sọ wọn àlọ́ pa pọ̀ nínú dínà ọ àdéhùn hàm mẹ́ta ọlọ́dọ̀ wọ. lẹ́yìn náà ni pé mo ta bá jẹ́ ọgọ́dọ̀ wa náà kéré nínú àpamọ́ ẹni tó mú iPhone èló lẹni wọn máa ń gbà náà tó fi ẹ. oríṣiríṣi jáde èyí tó wọ rẹ pọ̀ nǹkan. ìyẹn wá fi sórí tébù díìsì ọlọ́lé ọwọ́ àpàdà wà lọ́la ọwọ́ ni wọ́n jí fóònù ọ̀hún wò ọ̀sọ̀ fóònù nítorí pé ilé wà tó lè máa ẹ̀yin obìnrin wọn tẹ́ẹ̀ máa ní wọ́n jí lọ́wọ́ ìwò ẹ máa ń sọ ọ́ lùmí olùbìsẹ̀ bá ti rojọ́ lọ pẹ̀lẹ́ gbàgbé nǹkan sí ẹgbẹ́ àwọn ti jí kí ní wọ́n ò jí kẹ̀kẹ́ irúfẹ́ ènìyàn náà ni wọ́n jí náà ní oṣù gbọ́n wọn ò lè gbówó ènìyàn wọ́n yà wá jí àmì ìwọ̀n ó lè jágbé wọn bá mẹ́niyàn tó fi tẹ̀lé pé fóònù yẹn bóyá wọn lè kọ́ san five hundred thousand and two tàbí kí wọ́n wá jí àmì náà ọ̀rọ̀ ló di gbogbo nǹkan mọ́ wáyé ní ìtẹ̀lẹ̀ mọ́bí gbọ́wọ́ kò ní wáyé nípa ìtẹ̀lẹ̀ yẹn. rẹ́pò rẹ́pò ẹ ti mọ̀ tí wọ́n di àpò yẹn owó ọ̀kẹ́ jáde sí i lọ́wọ́ ni. lókè àwọn ènìyàn náà wọ́n fi ọwọ́ wọn owó lè. ẹnu àwọn tí mọ́sálásí ta lè sọ bí àpamọ́ ní mọ́sálásí nǹkan bẹ́ẹ̀ sọ fọ́ lọ́ọ̀sì ọba ni wọ́n jáde mọ́sálásí alẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n bá lè sáré àpamọ́ àlèlọ́wọ́ máa fọ́n àpamọ́ sí i. bákan náà ẹni tó yá nǹkan tó ibi yẹn rẹ̀ igbó wọn ọ̀yà wọ́n gbọ́wọ́ ẹ̀ tọ́ba ti wọlé sọ̀rọ̀. tẹ̀rí ni ọba ti wọlé sí ìlà àti mẹ́sì sáré. wọ́n ní àríyìn ìlú sáàmù ọ̀sẹ́yìn náà mọ̀ ẹ̀. ẹ̀mọ́ àti màtúndínlá tọ́jà lè ní òun ni pé tọ́ba ti yá nǹkan yóò sì yẹn rẹ̀ fún wọn ọ̀la. ìyá ọlọ́run wa ni wọ́n gbọ́ wẹ̀. àdúgbò bá bẹ̀rẹ̀ sí sẹ́ǹ tàbí á ti ilé ní ìyẹn gbọ́ wẹ̀. bó láti di láì wọn bá ní òkà náà. sàǹdẹ́lì sọ̀rọ̀ àwọn ìṣòro olólùfẹ́ àtẹ́jọ́ ọmọ olólùfẹ́. kí ló ìjọ ọlọ́run wa sọ fún òkà wọn àtẹ́sùn àti ájí ní ẹ má má dàbí àwọn bàtàtà àti àwọn kan nìkan òjò ọ̀hún pẹ̀lú láti ibà jáde láàrin wọn á fi ilẹ̀ tọ́lẹ̀ bá já ilé ọ̀nà wọn gbọ̀wọ́ ẹ̀ wọ́n lọ àjò. wàá ìmùlà fọ́fọ́lọ́wọ́n ọba fúra tí fatima bẹ́ẹ̀ jáde báyìí lakọta àtúnyẹ̀dá ọmọ muhammad yẹn tó bá jáde lọ́wọ́ rẹ̀ bọ́lẹ̀ fúra yẹn tó ní ìdílé yẹn ìyẹn ní tó nípa bẹ́ẹ̀ ẹni lọ yá nǹkan tó wá di yẹn rẹ̀ wá gbọ́wọ́ ẹ̀kọ́ lẹ̀. bákan náà ní báàṣ àwọn tó ń lọ wú òkú nínú sàárè ó lè já sọ lọ́tẹ̀lé lọ lọ́dọ̀ fáwọn alùpùpù náà aṣojú ni wọ́n bẹ̀rẹ̀ fi òkú wọn. ojú rẹ̀ wá ti wọ́ tèrú yẹn ó tó wò ó tó ọ̀pá méjì ládàáda ọwọ́ ló wọn lọ gbà lára òkú yẹn àwọn òkú kí ni wá láàmọ́ ájẹ̀mú nílẹ̀ lórí bóòlù yẹn ti mú onígbẹ́ni yẹn mú owó yẹn bá ajá ẹ́sìkì ẹ̀ṣẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó bá fa àkójì àbí kọ́kọ́ ìjà àkọ́jì àjà lágbòdo ó sì gbọ́dọ̀ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ mu yóò sì mú jáde nínú obìnrin yẹn nínú àpamọ́ kódà ọlọ́run ní sáwà lólè o àwọn tí wọ́n pọ̀ báyìí láàyè mi. báyìí bí wọ́n mú ọ́dẹ pọ̀ yìí wọ́n lọ sí ìdáná tó mọ́ bàtà látọ̀ ọ̀hún bọ́lẹ̀. ẹ̀sùn fún kọ̀kọ́ sí gbogbo fẹ́ èèyàn ní o yẹ mú owó náà olè máa ń lọ wọn ti rí yẹn. ní ká ń á òun náà la fẹ́ mẹ́nu bá níbi ayà tá a fẹ́ ká yìí olóko la ṣe fún olùdí jìyà bọ́lá gé lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n kọ́wọ́ náà ìwọ̀n ọwọ́ wọn bá wọn bá ọ̀rọ̀ gé nìyà tọ́ba jalè láàkọ́ tẹ kí wọ́n ọwọ́ bó lẹ́tù tètè tọ́ba jalè kejì ẹgbẹ́ tó ọmọ ẹgbẹ́ òkè tọ́ba jalè kẹta ń bọ́ ọmọ ọlọ́run lé kò sí hájú lórí ẹ̀ káwájú àmì ìfọ̀n mi ẹ̀rí kí ló lè fà á tàbí ní gé tàbí ní gbọ́wọ́ èèyàn lọ́jà lè ọ̀hún náà ni yàní kẹ́ni tí wọ́n ti ń kẹ́rẹ́ lọ́wọ́ orí ọ̀dà àbọ̀hún náà tó jalè ó dé bí wọ́n ti fẹ́ gbọ́ ọ̀rọ̀ owó ọ̀jalè kankan èkó ti fọ́ àlàkà ọmọ tẹ́lẹ̀ tàbí kọ́ tẹ̀sí táwọ́bà mọ́tò bá ti táwọ́bà yẹn ọgbọ́dọ̀ jáde ogun tó ní abẹ́ sáwọ́bà ní ọ̀wá ara ọba jẹ́ ọba wà ní sòrò tọ́bọ̀ wà ní sòrò àyà bílẹ̀ táwọn òbí bẹ̀rẹ̀ tọ́wọ́ bá dẹ̀ sọ àyíkáná tó ọ̀rọ̀ sọ̀rọ̀ sí ọ̀nà tí wọ́n ti yìí láwọn ìta á bílẹ̀ ní mo lè rẹ́ lọ́jà ń jò ní afún ọlọ́dún kan ọlọ́ fún mi ẹ wá padà àwọn ọgbọ́n ti lò ọ̀rọ̀ ló di é náà a lè má kó lè ní bíyà tọ́wọ́ àyè pé wọ́n tó ní wọ́n tó ní bá di ọwọ́ rẹ̀ tó ti bára bí díẹ̀ lóhun ọdún ìrora ọ̀sẹ̀ nǹkan lábẹ́lẹ̀ adébí lábẹ́ ni ó ti padà bí òun òun fẹ́ra ìbẹ̀rẹ̀ àwọn lórí ẹ̀ kéèyàn ó sì ti jalè ń dèlú ọ̀fẹ́ a máa fún ní jí àlẹ́ mu àlè bó ti pẹ́ ní ọ̀wá pẹ́ ń kán ló ń di àná ẹ̀ sọ bákan náà ìjì àkànfẹ́ tó jẹ́ ìjì àti èso èyí tí ọ̀jẹ̀ pẹ̀lú ẹgbẹ́ tí ó rí mu kan àbí májẹ̀mú kan bá ti jábọ́ ní ogun májẹ̀mú ní ọ̀tá yẹn. ó lè jẹ́ wọn ó lu ẹni ẹni tàbí wọn ní kọ́sìn àgbègbè lé owó. nítorí bẹ́ẹ̀ ilé ìjẹ́ wọn kọ́ sí mọ̀ lórí kí wọ́n bẹ̀rẹ̀ àtàkọ́ olè jíjà olè jíjà ẹsẹ̀ mẹ́wàá. nítorí kó ní ààyè nínú ó ní ààyè nínú tẹ́lẹ̀ wọlé láti sọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم والسارق والسارقة فاقطعوا أيديهما فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم ọlọ́run ló ṣe rí òṣè lọ́pọ̀ ọmọ ẹgbẹ́ àwọn ẹni tí wọ́n ti ya ọ̀gá gbòòrò bí gbòòrò àwọn ọkùnrin wọ́n tó bá di tó níta lásẹ́wó dé àwọn obìnrin wọn bẹ yẹfẹ́ àwọn ẹ̀dá ẹ̀kọ́ gbogbo láwọn yẹn fi ń ṣe ìdílé àwọn obìnrin náà wọ́n ń pè wọ́n náà ń bí wọ́n máa múra dáadáa mọ̀lẹ́dọ́gbẹ́ náà ẹ̀kọ́ ààrẹ nìkan ló aláìsàn tí kọjá bí kéèyàn wà ní wọ́n wà ní irú wọ́n wá fẹ́ wọlé wẹ̀ láti oníjàde rẹ̀ torí kò sí ìlẹ̀kẹ̀ lára tó mẹ́rin rẹ̀. kọ́ńtọ́lẹ̀ dá ni wọn ò ṣe bẹ́yẹn kan tàbí orí wọn bá dájọ́ fún wọn. bí ọba gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò gba líle. pé àwọn tí wọ́n jọ́ga ju ojú ìná nàmọ̀ wán wọ́n wà ní kíláàsì àkọ́kọ́ àwọn owó ni àwọn obìnrin lọ́wọ́ àgbà fi bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀fẹ́ zani àbúrò zani afẹ́rẹ́ olóbìnrin àti lọ́kàn. ṣùgbọ́n bí tó lè àwọn ọmọrin ọ̀gá. ẹgbẹ́ àwọn obìnrin náà ń jalè wọ́n yá gbé wuri sí wọn. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọmọrin wọn yọ ọlọ́run tó sẹ́ni lóbìnrin lọ́kùnrin àtòjì lóbìnrin pápútọ̀ ọ̀hún àìsí ìyàwó wọn. bí dókítà òfin ṣẹ̀ríà ẹgbọ́ wà méjèèjì bọ́lẹ̀. jẹ̀dá àmìmọ̀ kátàbá ọmọ ajẹ́ kan fún ọmọ ṣe nẹ̀kálà àádẹ́kù jẹ́ ìsínlọ́wọ́ ìkọ̀fúnni tọ́wọ́ látọ̀dọ̀ àlá ọlọ́run àzízù àkíyèm ọlọ́run ọba yẹn ọbọ̀ olùkórí ni aláṣẹ wọ́n ní ìbùnú ṣíkà àlejò àmàlùwà ó ní ọlọ́run ọba sùhánà bò tààlà ọ̀pọ̀ láti máa jí dúkìá ọmọ nìyẹn kọ́ta pẹ̀lú tí wọ́n jí ọwọ́ ẹni ọba jáde wọ́n di bọ́lẹ̀ lórí wọ́n lọ́rùn àzízùn fìlìtẹ̀kọ́ fi yé nínú ọlọ́run olùborí ni láti gbẹ̀sẹ̀ ẹ̀yà lára olè àkíyèmọ́nì alátẹ̀gbé ìtẹ̀sílọ́ba adẹ́dà fi máa àwùjábà wò ní ọ̀sán yẹ̀dẹ̀ níbi wọn tó ṣe nílẹ̀ lẹ́lógún ọgbọ́wọ́ rẹ̀ bọ́lẹ̀. sámágbàgbé pé Islam ta wà lórí ẹ̀ ẹ̀sìn ni tó lè ń gbé ọwọ́ adáàbòbò àìkò ìyá ti nà sáà àwọn kò dé mẹ́rin márùn àwọn kò márùn. nínú ẹ̀lẹ̀ sí wà gẹ́gẹ́ tó bá pààrẹ̀ ọlọ́run máa pa ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ à. ìyàtọ̀ lè wo bọ́sọ̀ fún jíjì ẹ̀. nínú ẹ̀lẹ̀ sí wà ẹni ọba pẹ̀lú kan pa náà. nínú ọdẹ tuntun á dáàbò bò. òun ni ìrẹ̀lẹ́wà ó ti sì náà léwọ̀ a sì má gbọ̀mọ̀ ọba pọ́ọ̀tù. iná ọ̀sẹ̀ tí wàá dáàbò bò dúkìá wa ń bẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àbí ní àmàjáde. obìnrin pọ́lá ọba àwọn ọ̀dà aláwá dáàbò bò dúkìá ọwọ́ àbí yíká bóò dúkìá ṣe máa ní ààbò àwọn ìjìyà fẹ́ni yóò wọ́n bá kọjá àlàfé lójà nígbà tó lọ́nà ti kìlọ̀ gan ẹnu ọ̀pá àwọn ọ̀pọ̀lọ̀rọ̀ sí làwọn èèyàn wọn ní gbọ́n ọlọ́run ti kìlọ̀ gan ọ̀lá àgbà tó gba àwọn wáyà fún bẹ́ẹ̀ náà tó ń bẹ̀rẹ̀ bàbẹ́. ẹ má jẹ dúkìá yín láàrin ara yín lọ́nà ìbàjẹ́ ọ̀tún lílo bí ha ìlànà ìta fẹ́ máa tẹ̀jọ́ lọ sọ́dọ̀ adájọ́ lè já gbọdọ̀ parí kọ́mìnà àwọn àlè náà èlé kẹ́bí lè láti wá dáàbò bo dúkìá ọlọ́run wa ṣe lè dẹ̀dẹ̀ kọ́tà lẹ́bi sàárè igi ọwọ́ lè bọ́lẹ̀ láti dáàbò bo dúkìá ọlọ́pàá ayà yìí lóbi afẹ́ igi ọwọ́ lè bọ́lẹ̀ yẹn ó wà lẹ́ ẹ̀sìn mọ́tòlùbàlẹ̀ náà ọgbọ́n tó dógóńgó gbà ní àfúnṣe lọ́dẹ̀ fojú hàn ní. torí ọwọ́ olè aṣọ máa máa gé lọ́ba gbérú dínà wọn lọ pọ̀ nínú dínà wò. bí ẹ̀ka bá kọjá àlà lórí ọwọ́ èèyàn kan ọwọ́ àlọ́gbé ẹ̀rọ eléyìí ọjà tó tó pọ̀ nínú tó ń kẹ́ lọ gbọ́wọ́ ẹni ẹlẹ́ni bọ́ọ̀lẹ̀ ẹ wo jìyà sẹ́ni ọgbà òun máa ṣe kàmsùnmí àti dínà five hundred dínà ọ̀sẹ̀lẹ̀ dínà wọn ló fi pọ̀ ń bì wọn ó ní ju pọ̀ ju pọ̀ bẹ́ẹ̀ ni náírà yọ̀ọ̀kan ìrẹ́ ìṣòro ti dé sixty thousand naira orókùn èèyàn fẹ́ wọ twenty thousand nàìjíríà wọn. ọkẹ́ yìí pé mo ti jẹ́ dínẹ́rù tó bá jẹ́ sixty thousand ẹ̀ wá sọ pé tan five hundred àwọn èèyàn máa tàn ẹ́ lórí wípé ọlọ́ọ̀tẹ̀ tí mi ò ọlọ́ọ̀tọ́wọ́ ẹ̀dìkan bọ́lẹ̀ èyí á yà tàn lé èyí máa yà tàn lé ẹ̀ tàkọ́kọ́ láti lè sọ dúkìá tẹ́lẹ̀ kejì láti fi sọ ẹ̀. tó nípa bẹ́ẹ̀ wọ́n ní òjijì ọlọ́run láti sọ́lá ń sọ wípé. لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولكن التوبة معروضة. قال الشر òní máa fi aṣẹ́wó nígbà tó ń tó lọ́wọ́ ẹ̀ ọwọ́ mi nígbà tó jẹ́ wà lára rẹ̀. obìnrin pé mọ́ọ̀nì máa ti gbòòrò nígbà yìí ìmọ̀nì rẹ̀ ti dín nìyẹn ẹ wá mọ̀ nígbà tí ìmọ̀nì yẹn ti gbòòrò obìnrin pé àlàfo ti wà nìyẹn pé ó ti wà ẹ ti lè bá ti gbòòrò nígbà ẹ mọ̀ bí omi tó ń ó sì ibi ti bá ẹ fi tó yóò tẹ ọ ẹ lè sọ pé wọ́n fẹ́ wọ̀n níbi omi yẹn tó bá kú délẹ̀ lẹ́sùn wá wọ̀n níbi èyí lọ́ra fi àlàfo yẹn àlàfo ti bá ìmá nìyẹn. wọ́n la ayé sẹ̀rẹ̀ kò sáré kò ìyìn náà ayé sọ̀rẹ́ ó lè olè ní máa jalè nígbà tí ń jalè lọ́wọ́ ọmọ mi nígbàgbọ́ dẹ̀ wá. yẹn ní gbàgbọ́ rẹ̀ á ti di wọ́n la kí ni sáwọ́ bá dá máa àwòrán lọ. àmọ́ àmọ́ àgbà fi yẹn sáwọ́ bá. tá a bá ti sáwọ́ bá ọlọ́run gbà pé ní ẹ̀rọ àti ìdúrà. Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu. النبي صلى الله عليه وسلم قطع في مجلس قيمته ثلاثة دراهم. آه wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àtàlá ó gé ọwọ́ olè fíìmì ṣáàjì níbi gẹ́gẹ́ dàgbọ́dà bíi kọ̀ọ̀pá ṣùgbọ́n kọ̀ọ̀kan olówó rẹ̀ bí yẹn kí màkòrò sàlá sàtòbẹ̀rẹ̀ àbí dara àti dírẹ́ àwọn mẹ́ta lọ tẹ̀. obìnrin gbé bí ọba jẹ́ wọn lọ́ka pọ̀ nínú ìdí náà ó dẹ̀ lè jẹ́ sẹ́rí ìrìkà. tí wọ́n bá fi gbọ́wọ́ ẹ̀rí pé yẹn ti bọ́ sábẹ́ májẹ̀mú náà àwọn májẹ̀mú tá a wọ́n fi gbọ́wọ́ èèyàn. wọ́n lọ́wọ́ rí ìdí náà àbí sẹ́rí ìrìkà. عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقطع يد السائق بربع دينار فصعد wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọlá sọlá máa ń gbówó lè ánímọ́gé tó bá gbé wọn lọ máa pọ̀ nínú dínà قال رسول الله صلى الله عليه وسلم لا يقطع يد السائق لا تقطع يد السائق فيما دون ثمن المجلد tọ wọn ní agbọ́dọ̀ sọ wúwo lè wọn bá yẹ pé owó jí kò lówó pọpá olówó ebi yìnyẹn agbọ́dọ̀ gbé agbọ́dọ̀ gbé wọn ní wọn sọ fún àwọn àyìnṣà ọjọ́ lọ́wọ́ sàlẹ àná yìí pé. ọmọ sọmọ ni mo jáde. ọlẹ. ọlẹ lóbìrì dìínà. وفي رواية قال اقطعوا بربع دينار ولا تقطعوا فيما دون ذلك

أنا لقوا دينار جان هذا تدري تدري تدري ها دينار أو تين جاكين أو سوير دينار تو بكنا حديث أبي هريرة سوا قال قال رسول الله صلى الله عليه وسلم عن الله السارق يسرق الفيدة وتقطع يده يده ويسرق الحمل وتقطع يده. أري wọ́n lè nígbà ọlọ́run láàrín ọlọ́run pé ibi dandan ọlọ́run kan máa jẹ́ ti olè àti olè ó tún kí àdẹ́wò ó tún kí ẹ̀mọ́rọ̀ rẹ̀ ìgbésí rẹ̀ sáà ní ọlọ́run kan máa jẹ́ ti olè alẹ́ lè yẹ sọ̀rọ̀ ìgbẹ́ ìdọ́ta tí ọlọ́ jí ẹyin ẹyin àwọn yẹn ní. sẹ́yìn wà lọ ẹ̀yìn lẹ́yìn lọ ẹ̀yìn kẹ́ làwọn ẹ̀yìn ògbóǹgbò ìlú ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀gá rẹ̀ ìlú wọn ga tó máa ga rí wọ́n lè ga lọ àtọ́ ẹsẹ̀ rẹ̀ ẹ̀yìn ẹ̀ lágbẹ́ mo ti gbọ́ orí tí wọ́n bẹ̀rẹ̀ sọ ọdún ẹ̀ta ọ̀sẹ̀ ẹ̀yìn ló rúkà. mo rẹ̀ ti rẹ̀ tó yẹ kí wọ́n máa ń gé ìyẹ́ rẹ̀ wọ́n ti ń ṣe àwọn aṣọ láwọn òògùn wọ̀ ẹ̀. ó lè tó máa máa jẹ́ ọ̀tún kò tọ̀ àwọn yẹ́lò máa gé ọwọ́ ẹ̀ nítorí ẹ̀ ọ̀yẹ́ sọ̀rọ̀ kò ní òdìgbà tó bá bẹ̀rẹ̀ òkú yòókù kálókù tó máa fi ń sọ ọkọ̀ ojú omi tó ti gbogbo agolé tí ń bẹnu sísì yìí lọ. Tẹ́wàá ní òsìmọ̀ kó kù ní oṣù tó Nígbà tó òsìmọ̀ kó tóbi ó tìmọ̀ kó tó ọ̀rọ̀ àtòkùn ẹ àwọn ilé ní ìṣẹ̀lẹ̀ báyìí tí wọ́n mú wáyé wọ́n máa rọ́ bẹ̀rẹ̀ àwọn àjù àtọ́kùwà lókè àwọn ọ̀gá wọ́n ti sọ lókè. wọ́n lè sọ bẹ́ẹ̀ bí lọ́nà mẹ́fà wọ́n lè fi kan àwọn ìkẹ̀kẹ́ tó ti wọlé ìjìnlẹ̀ òkè wálẹ̀ òkè tí wọ́n kọ́ wà bẹ̀rẹ̀. pẹ̀lú náà bá tún lọ ibi àrùn wọ́n bá tó ṣe owó kí ní ẹ̀sẹ̀ láti máa bọ́ lẹ́nu ọkọ̀ ojú omi o torí ẹ̀ máa ṣe báyìí bí i máa wọ́n bẹ̀ wá gbé obìnrin afárabẹ́rù kọjá wọ́n ti di ẹ̀rí rẹ̀. Ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n tún wá ń mú lábá àbí ìlàjú lè fi wé àtá ìyẹ̀lí jẹ̀bi dámọ̀lù ní sáwọn ìyá ẹ̀síyà ẹ̀síyà. Àwọn àdìjọ́ mọ̀lù yẹn wọ́n tún máa èdè tó bẹ ní dáadáa nínú àyè tó mọ́lù. Ike tó fi sí pé ó yẹ kí ta bá ní jámọ̀lù gbogbo èèyàn kọ́kọ́ tẹ̀ ní jìyàn sí yẹn náà. Pé jámọ̀lù lè wẹnu abẹ́rẹ́ ń tòótọ́. Ọjà àtàyè níjà lè tó mọ́lù. Àyè tó mọ́lù yà ní Hamlet Sẹ̀mí náà. okùn tó ń múra kìtìkì tó ike yìí tó sì wọnú abẹ́rẹ́ gbàyìn yóò tó wà lùjẹ́ náà dáhùn pé sùmọ́ rẹ̀ dáhùn sọ fún wa ní sẹ́wọ̀n ní ṣe kí ni wà lùjẹ́ náà. torí ń jò ní okùn tó múra báyìí yóò wọ bí abẹ́rẹ́. mo rò báwọn tó ń arẹ́ sọ ń kalẹ̀ kẹ́ tó fi òwú nìkan ní ẹ̀wú sí rí yẹn o tètè yọ máa tàbí wọ́n á gé ọwọ́ olè wọ́n yẹ sọ̀rọ̀ kọ́ sábùlà pàtó kùtà ńlá wọ́n á dẹ̀gbọ́ ẹ̀. ẹ̀rí ọ̀rọ̀ méjì làwọn lórí ẹ̀ wọ́n ẹ̀yìn wọ́n nígbà gbàlérò pẹ̀lú àlùfẹ́sọ̀ ń bí báyìí òun ni ohun tí àlùkọ́ àti kọjá tí máa ń wọ̀ sórí lè tẹ̀síbá lè sì hàn láti láti fi gba ọfà pété bá ń ta ọfà yẹn máa sá mọ́mi lórí ìwé wọn. wọ́n ní sábẹ́lì wá rí okùn dáhùn sọ́mbẹ̀ yẹn dáhùn mọ̀ wípé okùn jókòó lọ́wọ́ òun ló lọ pàtàkì ka abúlé sófin bí o mọ ọkọ̀ ojú omi náà ní ti ọkọ̀ ojú omi mọ́lẹ̀ kọ́ bá dé ètí lébi odò náà ní oòrùn. ọ̀rọ̀ kejì àwọn oníjọ́ wọn ní wọn tá a gbà lérò ní kí ó lè ó lè jẹ́ yìí. ìmẹ́lẹ̀ ìwàhálà ó ní wàhálà nù ká máa sọ̀rọ̀ eléyìí ní wàhálà nù ibi ó jí ẹ ṣùgbọ́n ẹni tó jí yẹn ọwọ́ akutu lé náà rẹ̀ ìgbésẹ̀ ajá nítorí ẹ̀. àwọn àgọ́ pé mo tó jí ọ̀wọ́ ní sọ́ọ̀bù àwọn àgọ́wọ̀ ẹ̀ nítorí ẹ̀. mọ́tà sọ bí rọ́ọ̀rọ̀ báyọ̀ ní òun rárá. nítorí bá a ti mọ̀ yín pé yàrá ni tẹ́yà bá gbé ní sọ́ọ̀bù ni wọ́n tó gbọ́ wíyà. ọba sì wà lè gbé lórí ìtumọ̀ méjèèjì kó lè máa fojú rí náà rẹ̀. nítorí pé yẹn jí náà. wọ́n lè gbọ́ wẹ̀ ọba àfojú rí náà rẹ̀ níbẹ̀. nítorí kọ́ jẹ́ yín gan. wọ́n lè gbọ́ wẹ̀ kùnú wọ́n ní ọ̀rọ̀ àkọ́kọ́ pẹ̀lú káwọn àṣàlàyé pé ẹyin ni kìí sẹ́yìn gẹ́gẹ́ mú láwọn sọ́jà fi ọkùnrin yẹn ká ní kí èso láti ọkùnrin ọkùnrin tó fi àti kóra wá sí wàhálà. nígbà tá a ti lè rí bẹ̀ lálàáfíà tábí ilẹ̀ a lè gbé lórí tí ó jẹ́ sí ìfẹ́ àjà a ó jókù òun ọ̀ká sí ìpé máa jà wọ́n lè gọ́wọ̀ ẹ̀sọ́ ní gbójó láì ní sẹ́ wò pé ọkùnrin ńlá ni àbókù kékeré obìnrin yìí pé ẹ̀rí lápadà fi yọrọ ní sọ́ọ̀bù jáde ní eléyìí tẹ̀sán pé lẹ́nu ẹ̀kọ́ tó ní sọ́ọ̀bù tí ẹ̀ bá ti lọ gbé nǹkan ẹ̀sọ́ yẹpẹrẹ báyìí náà nígbà náà sùn ti wá pé wọ́n gbọ́wọ́ ẹ̀sọ́ wọn òkè náà lọ́ba jó kúrò ìjẹ́ yìí. ní ìdílé ìbá ti wá àti gbọ̀ làwọn ti mọ̀ yí ìlú tí sọ́jà ń dé máa ń jẹ́ báyìdọ̀. tí wọ́n bá dákọ̀ báyìdọ̀ ní ẹ̀bá ti wọlé ẹgbẹ́ òkèlè yẹn ó kù sí ẹ̀yìn náà lọ́ọ̀ sàkájòkó wà ní ìlàlá ọkọ̀ yẹn. ó yẹ pé wọn ká lè yà lè ta lè wí náà ní àgọ̀wọ̀ rẹ̀ àgọ̀wọ̀ rẹ̀ ọ̀bá jẹ́ ọ̀bá jẹ́ fún àgọ̀wọ̀ rẹ̀ olóńtọ́ lọ́kọ̀ ọlọ́run ìbí dandan ọlọ́run máa jẹ́ ti olè tọ́jà yìí ká gbọ́wẹ̀ nítorí ẹ̀ ojókù agbọ́wẹ̀ nítorí ẹ̀. kódà wọn là tó nínú àwọn àbá àtàwọn náà tún ṣe wàhálà lórí kí ni tún ọba ìdùn yẹn àwọn náà ní rí ni àwọn náà ló kùn yẹn wọn nígbà yẹn wọn náà ṣe déédéé tírí dirham láwùjọ ń gbà yẹn. sọ̀bọ́yẹ̀ yìí náà wá ṣe déédéé tírí dirham ní báà sáfi dé jáde bọ́ nílé kùnlẹ̀ kí ló lè gbọ́dọ̀ jí láàbì gbọ́rọ̀ ẹ̀. torí kẹta àlérò ní máa wọ́n láwọn ọ̀lẹ̀ òkèèrè. abẹ́ẹ̀sì gẹ̀ẹ́sì kí n kẹta àlérò ní máa wọ́n láwọn ọ̀lẹ̀ òkèèrè. irú ẹyin ẹni tí yóò ju àtúntò báyìí lọ a lè dáwọn ọ̀lẹ̀ òkèèrè fún àtàlówó ńlá káwùjọ pàtó ni wọ́n gbà ní àwọn òkú lọ́dọ̀ sí wa. wọ́n máa ń ṣẹlẹ̀ dáadáa. tọ̀ bákan náà ọ̀rọ̀ tá a ti sọ tẹ́lẹ̀ yẹn àdéjà àyìnà ọ̀dẹ ọlọ́run tẹ̀lé àyìnà obìnrin ta ni máa àdìrí tẹ́lẹ̀ ta ni máa yà nǹkan tọ́ba yà àdìyàn rẹ̀ tó ń jọ ọlọ́run fún ọ lọ sí ọwọ́ rẹ̀. wọ́n á rìn òsà àmọ́ sáfẹ́ ìsọ̀lá àtọ́lá ń bá sọ̀rọ̀ nígbà mẹ́rin sọ̀rọ̀ àtọ́lá wá ní à. ṣé ọwọ́ àmà ìrẹ́ òsà àmọ́ ọbẹ̀ máa bá mi sọ̀rọ̀ níbi ìjìyà tọ́lọ́run ọba gbélẹ̀ lọ́nà wa ti bàjẹ́ sọ̀rọ̀ tí wọ́n tó kó pa ọba wọn sọ ṣáájú yìí tàbí yìí bá jalè wọn ò bílẹ̀ tọ́lẹ̀ bá jalè ẹ ọmọ tí ń lò fi nàìjíríà kan nìyẹn tọ́lẹ̀ bá jalè wọn ò gbé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ọ̀fẹ́ ni tẹ́mi ẹ̀yìn àtẹ́ni ìbẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kó a ti jà lá síbá tí mo mọ̀ ní bá jalè má lọ́wọ́ wọn ni wọ́n ti di ọwọ́ àyà omi ẹ̀ pé ọ̀rọ̀ òkun àtẹ́yí àti kéèyàn yá nǹkan tó ti yẹn rẹ̀ ẹ̀rí la ọwọ́ kò téèyàn bá jókòó agbọwọ́ ẹ̀bọ́lẹ̀ téèyàn bá jẹ́yìn agbọwọ́ ẹ̀bọ́lẹ̀ bá yá nǹkan tó agbọwọ́ ẹ̀bọ́lẹ̀ níbi wọ́n ti lòfin ẹ̀sìn o bákan náà ọdún eléyìí ti ọwà wọn ni abdulrahman bin muhairi ọwọlá bí kúndà ọlá bùnú àbẹyì nípa tààlì ìyá ti sáré fi ọ̀nà bí àmì àsúnmá ọ sábà ti gbọ́ wọ́n tán ọláwọn dáadáa kẹta ẹ̀ka ti bẹ̀rẹ̀ ìmọ̀ fẹ́ràn ẹ̀ka nípa kóòlù àti ìgbé ọwọ́ ni ẹ̀ka sọ àwọn àdáadáa ẹ̀sìn. Pẹ̀lú wípé mo fún gba àwọn àyẹn nípa títa bá fẹ́ gbé ọwọ́ ńkú láti àti ìrọ̀rùn ọwọ́. Bóò láti lò. À ń sọ àsìkò olówó ọ̀gọ̀dọ̀ mú òtútù ọ̀gọ̀dọ̀ mú. Inú ọ̀nà ìlàgbà fi gbé ọwọ́ yẹn ni wọ́n ti ẹni ẹ̀ka ọ̀fẹ́ tí wọ́n ti di ẹran ọdún máa máa jà wọlé lọ. ọmọ àti pé yóò ti bẹ yóò fẹ́ ṣe yé ní ọba lọ sí rẹ ń sùn náà. ọwọ́ yẹn ti láti di mọ́ mi nà bí ìdí kẹta di mọ́ pẹ̀pẹ́. pẹ́ẹ́pẹ́ tá a bá gé sẹ́ńkẹ́ kò lè dá yọ níbi tá a di mọ́ yẹn. ẹ̀dígẹ́sì rẹ̀ ká a lè sọ pé kó ta fẹ́ sọ́wọ́ rẹ̀ táwọn á pa. ọ̀rẹ́ ẹ̀sìn tó dáa ni.

á sì lọ mọ òní gbóná. aláìsànfààní rẹ̀ ni èdè tí ń dín ọwọ́ rẹ̀ nítorí tí ẹ̀jẹ̀ yẹn lè dá ẹ má dàbí tó gbogbo ìjọwọ́ rẹ̀ ń dọ́sọ̀ jáde lórí. ni a fa wọn ní orí yóò yọ ẹ̀jẹ̀ yẹn ló ilé kó lè máa túbú kú jáde mọ́. tábàtú ti wá gbé e tán tàbí ibi tí náà rí gbóná yẹn. a wà so ọmọ ọlọ́run àdìgẹ́ a so ọmọ ọlọ́run a so ọmọ ìyẹn lọ́rùn. torí lè bá kọjú ìdálẹ̀ báyìí ẹ̀jẹ̀ ọ̀ máa kán. ẹ bá mọ̀ ní gbóná ẹ̀ tuntun bẹ́ẹ̀ lọ ẹ̀sùn ọlọ́run fún àlọ́. Ẹ̀dígẹ́ jù bẹ́ẹ̀. Tó wọ́n á ní wọ́n fi yàrá àbá wọ́n ní àfi ìkù náà la àfi léèrè ọmọ ọ̀bẹ yìí nípa sísọ owó èlé mọ́ ọrùn ẹ̀ sísúnà. Ó ti yà. فتي رسول الله صلى الله عليه وسلم بتعرق وقطع يده ثم أمر بها علقت في عنق الطاع wọ́n wọ́n mú olè ká lọ bá nẹ́bí sọ̀lá àlùsọ̀lá wọn á jẹ ọwọ́ ẹ̀bọ́lẹ̀ nígbà wọn ti gbogbo òye ọ̀rọ̀ múlẹ̀ wọn wá pàṣẹ pé wọn sọ ọwọ́ nìmọ̀ ọlọ́run látẹ̀lé àdéhùn ilẹ̀ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan sáré nù àwọn olùmọ̀ tí wọ́n ní olè tó bá ṣe dáúbà òwúlò. àyà akẹ́kọ̀ọ́ dáhùn tó ti padà tọ́ba wá jẹ́ mọ́kìlì tó ti yọ kálẹ̀. àhàlùlálà mi nǹkan ìlú náà yẹn ni bí ọ̀lọ́ tó ara rẹ̀ fún lọ́dọ̀ ẹni tó ní dúkìá. wọ́n jọ sàlọ́yé pọ̀ ìgbó ni wọ́n á lówó padà. wọ́n nípa bẹ́ẹ̀ bọ́ọ̀lù ló lè ṣe é. وزوجه دلالة يعني كبيرة من كبائر الذنوب كما الشنيرة بكنا أكثر من بس